osmond ẹjọ osmond ni. Ọjọ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ dúró mi tẹ wà gan tẹ tún wá sí ibà yìí náà. Wọ́n ti sílẹ̀ pé káwọn èèyàn wọlé. ó ti lásìkò sọ ó ti lásìkò sọ.

no matter the mansion we live no matter the right we have the money the luxury no matter what everything gbogbo ẹ̀ tó bá.